da morte ìrún àbádà kan táàtà lẹ́tà fún àsìkò kan náà agbọ́dọ̀ rí ẹ̀ lórí ẹ̀ tabawa dá iṣẹ́ ìbádà kan tàlẹ́tà gẹ́gẹ́ bí àwẹ̀ láwùjọ ní àsìkò kan pàtíkùlà àwárí ẹ̀rí ní ká gba àwẹ̀ nínú àsìkò bẹ́ẹ̀ àwẹ̀ yẹn bí dàn tí ẹ bá tí wọn ń ṣe lọ́dọọdún tí ẹ bá tí wọn gbà sí i. títí bíjà máa ń lọ. wọ́n á ní àwọn àsìkò ọ̀nà mẹ́ta ló pé sí tábàdíkàwò nípa lójúkọ̀nà lílọ́lá àti níṣe ṣíṣe ìbádà níbẹ̀ á fi àsìkò sọ́nà mẹ́ta. ní bẹ́ẹ̀ nú àwọn àsìkò yìí àwọn àgbẹ̀lẹ́ pé. لا تعظموا الشريعة أحلم ṣẹ̀ríà ò kan lẹ̀ fún àsìkò yẹn ní ìkan abíniọlá kan ṣẹ̀ríà ò lọ́lọ́lá síbàdí sí àwọn yẹn kàn mú wọ́n kàn mú àdáadáa lẹ́bẹ̀ wọ́n ṣe nì láì sí pé ṣẹ̀ríà ni a gbé àdìgbò ẹ̀ tóbi àdìgbò kan nù bí àwọn tí wọ́n mú àwọn àsìkò kan nínú rájà pé ọjọ́ jimá rájà a máa fi gbáwẹ̀ ọjọ́ jimá òru rẹ̀ yẹ rájà bá kọ́kọ́ àwẹ̀ ni òru rẹ̀ lẹ́fìlà ni ẹ̀kọ́ ti mú àsìkò kan pàtàkó ìjẹ́ àsìkò yìí fúnra ẹ̀ gan lọ́tọ̀ ṣé ìsìlámù bàbàrà rẹ̀ pé. júmọ́ àkọ́kọ́ nínú rájà kò sí ẹni tó lọ́ba rà sàlẹ̀ bàbá rẹ̀ ojú kan nù ọ̀nà kejì òun ni àyà wàlẹ̀yà alẹ́ ti jẹ́ àfi sọ́rẹ̀ẹ́ máa yẹ tó lo ẹ̀rọ ọ̀pọ̀lẹ̀ ha òun ni àwọn àtúntò tó jẹ́ pé a rí àkọọ́lẹ̀ nínú sẹ̀ríà. pé àwọn àkókò yá wọn ní ọlá bí yóò àwọn ọba bí ọjọ́ àràpá àwọn ọjọ́ méjì yóò máa ṣúra lè látò kọ́lé lè látò lẹ́sùn ìṣàbá gbogbo àwọn àkókò yìí wọn lọ́la wọ́n ti wá lọ́la náà ìsìlámù wa sọ pé àwọn kan tá a ṣe púpọ̀ kẹta wọn máa bọ̀ wá ìyẹn pé bẹ́ẹ̀ náà wọn àlejò ó lè jọjọ́ ó lè jọ́rù ṣẹ́gbẹ́ sẹ̀rí àwọn òun lọ láǹtì ẹ̀ kọ́dà yóò tún wá sọ pé nǹkan báyìí yẹn ti rẹ̀ sóyè wájú mọ́ ṣẹ́gbẹ́ yàrá a ní àwọn àsìkò yìí mẹ́ta ló pé sí òkú mi ò jẹ́ kẹlẹ̀ lọ́lá láti pìlẹ̀ rẹ̀ òun náà ṣàlàyé òun òun lọ́lá ẹlẹ́ẹ̀kejì ni òun lọ́lá sẹ̀rí àtọ́wọ́ pé dẹ́ẹ̀tì mẹ́rin tuntun ìran ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn àkótá ń sàlàyé ẹ̀ òní àyà wàlàyà alẹ́tì òṣìṣẹ́ta ti fi há àwáàdì mùsùlùmá òun ni àwọn òru àbá àwọn ọjọ́ ayé tó já sí pé wọ́n lọ dá àwọn kankan tó pàtàkì wọ́n dálẹ̀ fún àwọn òru yìí àbí fún àwọn ọjọ́ yìí عماه لم يأتي بشرع ما يدل على قبلها àmọ́ kò sínú ṣẹ̀ríà pé ọlá bẹnu àtúbà yìí túbà yìí bọ́dà tó yí àwọn nǹkan tó pàtàkì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ tó yìí àwọn nǹkan tó pàtàkì wọ́n ṣẹlẹ̀ wọ́n ṣẹlẹ̀ náà àtúbà yìí bọ́dà tó yìí nǹkan tó pàtàkì ṣẹlẹ̀ wọ́n ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣẹ̀rí ò wá sọ pé tẹ́sí mẹ́rin ṣé yọba yìí àsìkò àkọ́kọ́ ìran àkọ́kọ́ ní àsìkò ṣẹ̀rí àwòjẹ ẹ̀rọ pé ọlá kan bẹ̀ fún òun la fi mú pé kí ẹni rọ́jà bù the first prize ní ilẹ̀ kò sí ọlá kan bẹ̀ àwọn ẹ̀sìn ní ìbàdàn ọ̀rọ̀ ìran kan ìran kéèjì òun ló jẹ́ pé ṣẹ̀rí àní àsìkò yìí lọ́lá ó tún wá sọ sí àsìmẹ̀ ìran ẹlẹ́ẹ̀kẹta òun làwọn àgùdẹ́ pé nǹkan tó nǹkan kan ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní islam nǹkan kan ṣẹlẹ̀ láwọn àti wòye bọ̀ sẹ̀ríà ò tiẹ̀ sọ fún wa pé nǹkan báyìí láti lè láti ní irú àwọn àsìkò báyìí. wọ́n àwọn aláṣẹ làwọn yá sí ìṣàrẹ̀ wọ́n yẹ kó làwọn ọkùnrin ha. lóòótọ́ àwọn nǹkan yìí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí dáwọ́ ẹ̀ka kojú ẹ̀sìn wọ́n ìṣẹ̀lẹ̀ lára àmọ́ sẹ̀ríà ò tiẹ̀ sọ̀rọ̀ pé ah! tòun bó ti já sí pé àwọn nǹkan tó tẹ̀lé ń bẹ̀ nǹkan ńláńlá ni ṣẹ̀yà ò tiẹ̀ tọ́ rárá ẹ̀ gbọ́n wọn. àwọn nǹkan tó tẹ̀lé lápòjú ẹni sèyàn lè ṣùgbọ́n wà lómìnira àlè sọ́wọ́ wà lómìnira nínú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ nínú ìlànà ti ṣe àti káàkiri àwọn ọmọ ìsìlámù máa wọ pé tọ̀ ẹ̀bá ilé máa ṣe bẹ́ẹ̀ ọ̀ wò ló lọ́lá a ní ọ̀sán àwọn sábà tó yá àgbóyún ní àlùbáríkà àgbóyún lọ́lá lábòsọ nǹkan ẹ̀rẹ̀ tẹ̀ ló lọ lẹ́gbàá tí òsọ́kọ́ lá ń bẹ́ mẹ́ ó sì ní kò tó wá sọ pé kàdárí yẹn ṣe bẹ́ẹ̀ tó eré ìnira ìfẹ́ ta háàlì ọ̀pọ̀ التي الليلة التي يقال إنه حصل فيها الإسراء والمعراج ورتي إسراء والمعراج شرع كيف بدأ الإسراء؟ إرسال نبيري لور láti maka lọ sí kúrúsù ìtọ́pẹ̀ ní mìíràn òun ní alágbára tó ti níbi tí ìsèmi òun kan náà láti kúrú lọ sára ẹlẹ́kẹ̀jẹ̀ tó lọ gba ẹ̀rọ kàdé máa wá ìṣẹ̀lẹ̀ ńlá dàbí sẹ́yìn ńlá kọ́ ẹ́ ìṣẹ̀lẹ̀ ńlá dàbí Islam ló ṣẹlẹ̀ àmọ́ kò Islam sọ pé ọlá kan báyìí ní bẹ́ẹ̀ ẹnu mọ́ pé a lè dìyàn ìṣẹ̀lẹ̀ rẹ̀.

anabiwa juma anabiwa yọmọ juma nínú àwọn ọjọ́ tí oòrùn máa yọ ń bẹ ọjọ́ jimọ ló lọ láti ṣẹpọ wánú hadithu pé ọjọ́ jimọ ló lọ yìí ló lọ àtàwọn ọjọ́ tàbí tá àtàlẹ fún wa sí ọjọ́ tí kọjá lọ kò lè tẹ lóòótọ́. bákan náà máa náwó làmúyẹ́sì bí tẹ̀síìdì hàn ní ilé ìlà ṣe ìwọ̀n kọ́dà yìí islam ò sọ fún wa pé ọjọ́ báyìí òun ló rí ṣẹlẹ̀ akàmọ́ kó ṣẹlẹ̀ bí but kò sínú àkọọ́lẹ̀ pé inú oṣù báyìí ló ṣẹlẹ̀ ọjọ́ báyìí ló ṣẹlẹ̀ ìgbà tí ò sínú àkọọ́lẹ̀ pé ọjọ́ báyìí ló ṣẹlẹ̀ inú oṣù báyìí ló ṣẹlẹ̀ báwo láti wá máa ṣe ayẹyẹ mbẹ ọjọ́ wo ló ṣẹlẹ̀ dá àwọn èèyàn wá ní tó ṣẹlẹ̀ ní rọ́jà twenty seven òru òru kẹtàdínlọ́gbọ̀n nínú rọ́jà tó ṣẹlẹ̀ àyìnà tẹ̀lé lù wọ́n. fàhálù burhánà kò ìgbókùn sọ̀rọ̀ àdéhùn nǹkan yóò ṣẹlẹ̀ lójú wa ẹ fi rinlẹ̀ pé nǹkan yìí o inú rọ́jà tó ṣẹlẹ̀ ó sì ṣẹlẹ̀ ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n rọ́jà ẹ fi rinlẹ̀ ọ̀nà méjìlá máa fi ń fi ìdí ìkàbá yìí múlẹ̀ ìmọ̀ ikú àdìgbé wa àbí kí hadithu gbé wa kurani gbé wa hadithu gbé wa tùgbàtí wọn náà ti gbé wa mi kí ọjọ́ báyìí ní ìkàbá ìṣẹ̀lẹ̀ òní kò sí nǹkan tó kàn án pẹ̀lú ọjọ́ òní kò sí nǹkan tó kàn án mùsùlùmí. pẹ̀lú ọjọ́ tí ànábì ṣe sọ̀rọ̀ àwọn ìmìíràn máa nà yóò múra wí. tòun bó ti jẹ́ pé ọjọ́ ńláńlá ni bá ọjọ́ gidi ni ó bọ̀tẹ̀lẹ́ òní kẹsàn-án kò àwò sọ pé ṣẹ̀rí àní àwò ni lóòótọ́ máfíkà ló ti ṣẹlẹ̀. òkè ò lágbára nígbà tó wà láti ṣe ọdún àgbàdo ọdún tó lọ ah, wòye ọdún tó lọ. ó láti ẹ̀rìn àjò láti Mẹ́kà ní àyè lọ sí Kudus from Kudus lọ́sọ̀ ẹlẹ́ẹ̀kejì lọ́nà lọ́n kan náà ọ̀ya ẹ̀yà sì gbọ́ ibẹ̀ káwọn ní kílẹ̀ ń ṣe yìí àyíká ń ṣe yìí àáfi ti ọjọ́ rẹ ti tá a gbàrún wá ní ànábì lágbára Mẹ́kà kò lágbára lọ́dún kẹta náà ọ̀dà ìgbà tó dé màdínà ń wọ ó wá lọ́dún mẹ́wàá nínú màdínà kò sí àwọn sọ̀rọ̀ ò sí. ajẹ́ ti pé ìgbé sílẹ̀ ìbàbàrà ọjọ́ yìí kágbé sílẹ̀ ìbàbàrà ọjọ́ yìí pẹ̀lú àwẹ̀ pẹ̀lú nábìlà pẹ̀lú wáàsí pẹ̀lú tàn ìgbé àwọn kan báyìí sílẹ̀ láti ìbàbàrà ọjọ́ yìí súnà yìí ìwá àti àwọn nǹkan kẹjọ náà káfi sàmì ọjọ́ òní wá àti lásẹ̀ ni ìtẹ̀látọ́ ni nẹ́bílà láyẹ ni àdúrà lásẹ̀ ni àwẹ̀ lágbà ni fún ìyá ọjọ́ yìí láti di àjọyọ̀ ọjọ́ yìí bíbí àná torí pé àtẹ́bí fi lẹ̀ kò sẹ̀ kankan bẹ́ẹ̀ àwọn sọ́wọ́ àti sílẹ̀ òkè kankan bẹ́ẹ̀ kó làá dùn wọ́n sì ní afẹ́ tìjú àtẹ́bí ìdílé lẹ́yìn náà alùpùpù náà fi ń takò fún ọba yìí òyìnbó kan náà wọn ò ní. wàmìnì hádì ilẹ̀ yàrá ilẹ̀ lára àwọn òru báyìí àìlọ àlẹ́ ìlàkù lẹ́sì yòkọ́ ìnà nàbí yàtọ̀ lọ́wọ́ àlèwàsánná wúlìdà ìhà ọjọ́ tí wọ́n sọ pé yòkọ́ ọjọ́ tí wọ́n sọ pé wọ́n bí ànẹ́bí ọjọ́ yẹn bíbí ànábì ìbí ànábì tó bá ànábì jẹ́ ni àbí bíbí rẹ̀ náà ti wọ́n jẹ́ ṣáàbù yìí ni ọjọ́ yìí náà mẹ́rin náà mo làbù yẹn fi ṣá wìlà ànábì yìí wàlà yẹn ha ṣẹ́yìn bò ní ìrẹ̀ dábàlù rẹ̀ kò wá sílẹ̀ ní ìlú kankan ìkìtà àwọn náà. tí ó sọ fún wa pé àtó ọjọ́ báyìí náà bí ànábì kò sí ẹ lórí ẹ̀ oṣù báyìí náà bí ànábì kò sí ẹ lórí ẹnu èyí tá a rí lẹ́rìí ni pé wọ́n lè dá náà ọjọ́ mọ́ndé wo kò kò fún yòó ọjọ́ mọ́ndé wọn bí àmọ́ mọ́ndé pọ̀ mọ́ndé ń bẹ nínú muharram mọ́ndé mélòó wà mẹ́ ó kéré àtàlí mẹ́ta mẹ́ sọ̀rọ̀ dáa ní onímẹ́rin sọ́tọ̀ náà mọ́ndé wà mẹ́ àdìmẹ́rin mẹ́rin náà wọ́pẹ́ awa mọ́ndé wà mẹ́ ọ̀bí ọ̀táni mọ́ndé wà mẹ́ mọ́ndé ṣèwọ́ mọ́ndé oṣù wọ́ bàbá àti ẹ̀mọ́ mọ́ndé oṣù oṣù wọ́n jẹ́ èyí tó túmọ̀ ní pé. a lè mọ ọjọ́ tí ó jẹ́ sí ọjọ́ kejìlá nínú muharram ni tí mo bá ẹni tó yọjú ọjọ́ kẹwàá muharram òun ni musa àtàwọn ọjọ́ rẹ̀ ọ̀rọ̀ ta ni ọ̀ka eléyìí orin lẹ̀ wọ́n wí àlẹ́ ti gbà àmọ́ kò tó mọ ọjọ́ tí wọ́n bí ọ̀nà ẹ̀ ìgbìmọ̀ sọ́ba bẹ́ẹ̀ bá ṣe bíbíà yóò fúlù yóò fún ti gọ̀rí bẹ́ẹ̀ bá ṣe bíbíà kó mọ̀ àwọn agbọ́sùn náà yẹn yóò máa dùn kó mọ̀ gbọ́dọ̀ kó mọ̀ ti gọ̀rí ìyìn mọ́jọ́ tán bí ànẹ́bí èyí ti sọjọ́ bí ànẹ́bí. ó wá dàgbà pé ìyẹn sọjọ́ bàbá rẹ̀. ó wá mú ọjọ́ kan sínú ọjọ́ bàbá wọ́n á bá ń for many years. wọ́n ọjọ́ náà ọjọ́ ìbí dáadé náà ó ti wá tẹ̀lé tó pọ̀ ó ti ṣe alájì ọjọ́ tó rà mí nùfẹ́mbà ni ti ẹni tó tó bá jẹ́ èèmọ̀ fún ọ ní táwọn bí fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ pé ìjọba yìí rí bẹ́ẹ̀ nínú Islam kò rí bẹ́ẹ̀ nínú Islam àti ìgbàlú Muhammad yáàrí gbọ́ pé anẹ́bí sọ pé anẹ́bí ó wà bí hadith anẹ́bí ni wọ́n bí òun ní ọjọ́ ìrìnàyìn kìí sì kú lọ́jọ́ Monday anẹ́bí ló sọ bẹ́ẹ̀ wọ́n sì gbé mi dìde lójijì lọ́jọ́ nínú yìí. lọ́jọ́ monday monday ti wo ó kàn ó kàn èyí tó rí bí hadith ni àmọ́ wá rí bí hadith pé wọ́n bí ànábì ní oṣù báyìí kọ́dọ̀ ọjọ́ báyìí ní oṣù ni ọ̀lẹ́rì kí ló fà ànábì ló sì sọ kí ló fà wọ́n áàmùlùsì lọ́dún eléèrè ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ lẹ́mọ̀ ní kàdéètì láàrin àwọn àsìkò tí wọ́n bí ànábì òní àwọn tó bá rájú gbà náà wọ́n náà nígbà láti bí àbùràbá kiri ọdún eléèrè ni tí wọ́n àwọn tó bá fẹ́rẹ̀ wọ́tà bá ẹ fẹ́ ọ̀nà àlàbájọ aláǹjọ àwọn tí mo ti mọ̀ pé tẹ́gbẹ́ ẹ̀ máa bí mi ẹ̀ láti mọ̀ kí wọ́n bí dáadé yìí.

tọ́wárí wọ́n á sọ ọdún kẹta wà bàbá rẹ̀ sọ aláàjì oṣù wa ni náà dára dára dẹ̀ ìwòlé bọ́ láyé èyí tí ọmọ ọdún oṣù bí ọdún àbí ọmọ yìí ní bí mi náà aláàjì àwọn ti gbà náà àmọ́ ọdún ti já <laughs> a bí lọ́rọ̀ lọ́pọ̀ ọdún níbi wọ́pà gan-an ọjà máa wá tẹ ọdún níbi wọ́pà tó máa sọ fún èyí tó wà tó tọ́wọ́ bí o ní ọdún eléré oṣù wa ni ọjọ́ wa ni òṣè tó máa rọ̀ sùnà tí àwọn ní ilé tó yẹ pé kẹ̀rí mẹ́sàn-án ti jẹ rárá. dépò pé yóò wá ní ká máa tẹ̀kẹ́ tán bẹ́ẹ̀ nǹkan tí o mẹ́sàn fún wa yóò ní ká máa tẹ̀kẹ́ tán bẹ́ẹ̀ tó rọrùn bẹ́ẹ̀ ni kò rọrùn na wọ́n ní mẹ́ẹ̀nà wùlàmù yóò fi ìtẹ̀síbi ṣáàyò wùlàdá ti yé wàdà yàwùmí ha ṣẹ́yìn yóò tẹ́wàá tó àlẹ́ yìí kò sí ẹ̀rí kankan fún káàdé gbára lé pé alẹ́ ti lọ pé ah ìbàbá yìí náà bí àtẹ́bí lóṣù báyìí ọjọ́ báyìí náà bí wọ́n lè kò sí báyìí fìdáàdì náà fìdáà fún ọ̀ṣọ́. èyí tó hàn dáadáa wọ́n dà wọn àfa ẹ̀sìn àwọn ọmọ tìmọ̀ tán tó bá ní ọ̀làjú fa ẹ̀sìn èdè àwọn àfa local champion wa bá wọn náà mo gbọ́ lẹ́nu àbá bàtà kíjọ ní èdè àbá bàtà kíjọ ní ní Ah, wọ́n tó tó tó bí ànábì ọ̀bìnrin àwọn àní kò bá ṣe àwọn àbákà wọ́n lè máa ṣe ah, ah, ló ká ṣe àbẹ̀rọ̀ sọ. alẹ́ àwọn ìfẹ́jọ́ ni àwọn èèyàn pé bẹ́ẹ̀ tètè dàrú lónìí pé ìwé kó dàrú bẹ́ẹ̀ àyíkó yẹ ká mọ àwọn àfa ọbẹ̀ wọn sálẹ̀tì lọ nínú ìdààmú àbíbù ọbẹ̀ lọ́mú kan ẹ̀kọ́ náà àti kọ́kọ́ ọ̀rẹ́ tí ẹ wá lọ́dọ̀ wọn náà sábà wọn náà sábà wọn tó tọ́ bá ti gbé ìtẹ́ka wá fún ọ tí ò tọ̀ gbọ́ rí ọwọ́ àwọn ẹ̀kọ́ sọ̀rọ̀ pé ta ni wọ́n á dábàá àbá kan àbá kúnlẹ̀ lábára ni kódà tí a tó ń tẹ̀yìn kò jẹ́ láti fi tì ní aa àṣẹ òtẹ̀lẹ̀ àbá àbájọ ló sọ̀rọ̀ kí ló kọ́ wọn wọ́n tà á dá wọn fún wọn ọ̀rọ̀ àgbò bọ̀ yẹn ni ọ̀rọ̀ nìkó jẹ́ bẹ̀rẹ̀ ọ̀dà gbòòlì ẹ̀rọ kò àtúwà sáré kí ẹ bàbá yìí ah ah ah ìwé wọn ti di alùpùpù náà gbogbo ní ṣubú àlọ́ tọ́jà máa lọ́dọ̀ ẹni mi ọ̀tẹ̀ fún mi ọ̀rẹ́ mo máa béèrè pé ẹ̀rọ àwọn tábìlì ẹ̀ta bàbá mi wà fún wa àwọn àdàpọ̀ sí kàmáàlì àtàlájà àdàpọ̀. <laughs> àwọn àbá àbá bẹ́ẹ̀ wọ̀ sí náà wọ́n lọ bá wàlá ẹ̀jẹ̀ ọlọ́kọ̀ọ́dà ló wà o bí ẹ bá tẹ́ ìbùkún báyìí fọlá bá gbó ọmọ àbá sọ́tọ̀ ọ̀gbọ́n ìwọ àwọn yàrá tó ń sùn kọ́ gbé lọ́ọ̀bù báyìí ẹ̀rọ ọ̀gbọ́n ló fẹ́ máa kó kíkó àṣẹ kàmáṣe ayé ọ̀gbọ́n ó kàfẹ́ máa kéde sáǹdì ṣe kàmáṣe níbi ọ̀lọ́lá àlọ́lá àlọ́lá lásán kẹ́kọ̀ọ́ náà wá jẹ́ láwùjọ táwa yìí lọ. so a máa sọ ọ̀rọ̀ gidi a máa sọ wọ́n àwọn ọmọ pé ọ̀rọ̀ tá a gbọ́ lẹ́nu ọ̀rọ̀ báyìí lẹ́yìn ẹ̀yọ́ ní wọ́n ká jẹ́ àgbọ̀n náà sọ yìí wọn ò ní máa sọ̀rọ̀ ẹ̀sìn lágbàáyé tí wọ́n máa rìpọ́ọ̀tù wọn. wọn ò ní máa sọ̀rọ̀ ẹ̀sìn kọ́dà ní sísá tó ti wá bẹ́ẹ̀ nídìí kí wọ́n máa sọ̀rọ̀ àgbọ̀dá kí wọ́n máa mẹ́sàn

mo mọ̀ mọ̀ sọ pé bàbá ìbá ti ń dàgbà sí yóò mọ̀ mọ̀ sí ni tí o bá ti kà ìdí ẹ bá kà lè yọ àbí ẹ bá gbọ́ kò sí bí ti ń pẹ́ ni tí o bá kà kó mọ̀ náà tí o bá ti gbọ́ kò tó kéde yìí kò mọ̀ nù pé kò sí kò sí tó lè mọ̀ pé kò kámi kò kámi dídá kò sì gbọ́ mi kankan olùwà fọwọ́rọ̀ wọ́rọ́ irú wọn wọn pé sàbùlù fáàtì ó ní ọlá ju gbogbo nǹkan lọ ẹ máa hó ẹ mẹ́rin tó sọ ni ẹ mẹ́rin tó sọ ni ah international balẹ̀ dọ́là làwọn máa ń nà ẹ wọ́n á ní kí ni àníbo ló ti kà ibi tá a máa fi ọ̀rọ̀ wa ọ̀rọ̀ dí ọ̀rọ̀ àtàjẹ́ mọ̀ sí tá a fi ìdí ọ̀rọ̀ tábà fọ́nà fi múlẹ̀ nínú Al-Qur'an abínú kíni abínú súnà ó ní àfa sọ pé kò sí ẹ̀rí kankan yòrò sábàdù àlè tá a lè fara lé ìdúró pé tá a lè fara lé àwọn àtàjẹ́ mùsùlùmí àwọn èyí tàbí ń bára lé mélòó ni méjì náà ni Al-Qur'an àti àdéhùn kò sí bàtì dáríkà ìlànà fún mọ̀ṣẹ̀kọ̀ọ́. ẹnu mọ́ mọ̀ ni pé níbi ọjọ́ tí wọ́n bí ànábì oṣù bí ànábì ìyapa bẹ́ẹ̀ gan tó ti tó ti pọ̀ tó hàn nínú àwọn ìyapa yìí ọ̀pọ̀lọpọ̀ kí ilà iná sọ̀rọ̀ bá wà ní ọ̀sán náà wúlì dà fi yẹ́ omi ọ̀sọ̀rọ̀ bọ̀ ala ara wọn tí wọ́n sọ pé wọ́n bí ànábì ní oṣù ọ̀bọ̀ àpá làwọn náà àwọn náà kéwú náà ni pé. èyí ní ìbá ti ìdí wọn sọ pé ìdọ́lẹ́jà lẹ́nu wa sábà nìyí ó mọ̀ lọ kéwú ó mọ̀ rí sọ ó gbọ́dọ̀ rí tó lọ́ba bíà ni àfáàná wọn sọ pé rọ̀mọ̀dọ́ náà ni káàkiri wọn ti bí nínú ọmọdé ẹni ọkùnrin náà ṣe ní àkọ́tún asúra ti wá máa ń tẹ̀sí bọ̀ lọ́run ni o àtàwọn asúra ti wá náà sọ àwọn bá àárín ṣe nínú muhammad insha Allah karim sọ́fà àmọ̀já asúra ti wá kà àkọ́tún àwọn olùkọ́ àti insha Allah karim ṣàbá àtọ́nà ìdí ara èdè wa ẹ wá sọjú ọ̀bí àtẹ́bí ìrẹ́lẹ̀rẹ́lẹ́ báwọn ẹ ó ti ẹ̀kẹ́ ẹ̀sìn lákàyè àkóso ẹ̀dọ́ wọ́n wá fi ń wà láì mú mẹ́rin tán òkàdàbọ̀ wájú ọ̀ni. onye ní agbárí gan wà táyà ó ní agbárí gan márùn olùdíjọ ṣe gidi márùn olùdíjọ ṣe yóò ti òun náà yóò ti bíbí gbogbo márùn yóò ti ọzọ láyà owó èèyàn ọ̀sán yóò ti pè márùn ti ọ kìí owó yóò sọ yóò sọ náà yóò wá ti àwọn àwọn àtàlátò ọkùnrin àwọn àtàlátò obìnrin ó mọ̀ ṣe sáàgì àwọn kíláàsì yóò fà ní sáwíà àtàwọn ẹlẹ́kẹ́wù aláìkiri náà wà máa rúrò ní kó ṣe ẹ kò fẹ́ bá ti rí náà kò tó sí ẹni gbọ́n kàtà ẹni tí wọ́n ti rà lóṣù méjì méjì síra wọn tó ti lóṣù yìí kó fòṣù kan lẹ̀ tó ó fún fún wọ́n ṣe wọ́n wá sí ìwọ ọdún tí wọ́n ní rọ̀mọdún ọdún kan wà láwọn láàrin olú náà lò ó yẹ kí ẹ̀ ń ẹ̀sìn láká ìwà láì ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ wọn pẹ̀jẹ̀ máa lọ tẹ̀lé ọ̀gá ìgbóná ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àjọ kẹyà sírọ́ọ̀sì ọjọ́ wọn bí anabi gẹ̀rẹ́ ẹ̀yà sírọ́ọ̀sì ẹ̀sìn wájú ní ibẹ̀ o ẹ̀rọ ọjọ́ bí anabi àwọn ẹ̀sìn bí alẹ́ orí wọn wọ́n ọjọ́ ìyàwó ẹni àwọn tó lọ́sùn pé bàbá bímọ márùn ọmọ àkọ́kọ́ tọ̀wọ́ ìbá ti wa tàbí lọ́jọ́ bàbá mi kókó kọ́ rẹ̀ ní twenty one January ọmọ kejì náà nítọ̀ ẹlẹ́kọ̀ọ́jọ́ bàbá náà fẹ́ dé o ọjọ́ náà fẹ́ dé nine of February ìkànnì ẹlẹ́kọ̀ọ́jọ́ rájà ẹ̀ kẹ́pẹ́ bàbá bẹ̀rẹ̀ lẹ́yìn ní yá bàbá tó sọ̀rọ̀ ya ibi yín fún yín ni. sẹ́kọ̀ àti ọ̀nà àrà ẹ bàbá kan là ń kọ̀ wọ́n tẹ̀ wọ́n bàbá yín gan sẹ́kẹ́ fúlù ní ma. sẹ́ni náà káyì báyìí wà á láyé láti àwọn tẹ́ ń pè ní ẹ̀ka káyì àmọ́ kò sí tó fà wọ́n máa ń dẹ́rù bà wọ́n ni wọ́n máa ń dẹ́rù bà wọ́n níjọ́ kan ìgbà tí ọ̀rọ̀ mọ́tàkùnrin làbá lọ lọ́dọ̀ lọ́kùnrin pé lọ agogo wa ṣègbè ni alábẹ́ alábẹ́ alábẹ́ ti lọ́ọ̀tì ah, ẹ̀ dọ́kítọ̀ ni ẹ̀ àwọn ọlẹ́pẹ̀ ẹ̀ ti mọ́sálásí ni àwọn ọlẹ́pẹ̀ àtàkùn ẹ̀ fún òní wá àbákálà wọn ti yára bí wọn wá òwúrẹ́ lọ́wọ́ kan tí àbá lọ sí níta bá lọ sí lọ́ọ̀tì àbá ìdíje tí ò lè tàdíwà àmọ́ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ò lè tàdá wọn. wọn ebi wáyé wáyé gbàdúrà yín dandan wàláì ààrẹ yẹn gbogbo lọ́ọ̀dì náà wọ́n ti mọ́tò láti ààrẹ aláàtàyé ayé àti aláàtàyé ọlọ́run fún olúmọ̀ òun náà ti fún fún àwọn kò jọ́ bí kọjá lájú lẹ̀ báyìí afẹ́rẹ́ bá bí àdúrà o afẹ́rẹ́ bá bí àdúrà ìgbàgbé yìí o ẹgbẹ́ bá bí àdúrà o ó wá ń tí ọjọ́ ní every Saturday ní kọjá lájú lẹ̀ yóò di mi ìfọ́nì ni pé ìtàdé ní gbàgbé olùkọ́ yóò ìwà àgbà wà ìgbà òwe jọ náà. sọ́kìnì ọ̀lẹ́kùn tẹ́ wọ́n bá ní ká lọ́rọ́ létí àtúnlọ́rọ́ létí náà èèyàn gbogbo ìgbọ́dún gàgbà ó kọ̀ tẹ́ mọ́tò mẹ́ta náà mọ́tò mẹ́ta kọ́ wà náà ó rà mọ́ ó rà jẹ̀rọ̀ sọ̀rọ̀ méjì níjọ́ kan ẹ̀ẹ́dọ́ tó lọ́wọ́ tẹ́kọ̀ọ́ nínú ẹ̀gbọ́n tó fọ́ọ̀rù jọ náà tó yẹn bí ẹ̀ àwọn kòrìkòrì àárọ̀ ya lọ́nà ó rà jẹ̀rọ̀ kan títà lọ́rọ̀ àbẹ̀lò wọ́n ti kó sí ẹnì kẹta sáré rẹ ó sàn kú lẹ́kú ó sọ̀rọ̀ àmì jọmi ó sọ̀rọ̀ àmì jọmi rẹ lè sọ owó àbúrò ọlọ́run sàmọ́nà wa òun sì ní òun lè kí ẹ̀ máa ń ná bọ́lọ̀ wọn bá òun lè bá tẹ́kù ní sí ni ọlọ́run sàmọ́nà wa àwọn àlùsùn náà lé ọlọ́run sàmọ́nà wa yóò lè fa àánú wa aláì ọmọdún náà ọlọ́ba wọn ò fẹ́ dárú jẹjẹ wà láì wọn àti fọ́fọ́ ń bọ̀ wà láì wọn ò fẹ́ kí ẹ̀rọ jẹjẹrẹ rárá pé kẹ̀kẹ́ mọ́ pé ẹ̀wọ̀n rárá rárá kí ká tó wá jẹ lọ́mọ́tò tí wọ́n lọ́mọ́tò báyìí wọn à ẹ̀yẹ́ ti lọ́mọ́tò tàbí àbájọ́ ní ọdún fún rárá. náà ibi tá a ti lọ ni pé ara wọn tí wọ́n ní wọ́n bí àdéhùn sọ̀rọ̀ lọ́wọ́ àwọn àdéhùn sọ̀rọ̀ lọ́wọ́ wọ́n kí aláàtọ̀ lọ pé ìṣẹ́ rọjà àwọn náà àpá náà tí wọ́n nínú rọjà wọn bí àdéhùn ẹ lẹ́yìn Ramadan àlàfo mélòó ni mẹ́rin àwọn àbàdì Ramadan ṣe pé oṣù kan mẹ́rin àwọn wọn. àkànní rọjà bù wà pé àkànní fi ṣáàrì rọ̀bìlà àkànní oṣù rọ̀bìlà wà ní àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ náà àbá ni. kọ́ọ̀lù wà pé rọ̀bìlà náà lọ láì kú àwọn ẹ̀fọ́ wa rọ̀bìlà lọ láì sọ́mádé the majority carry the vote àwọn ibi ní àwọn ẹgbẹ́ wọn ẹnìkan ní sọ lẹ́yìn tó ń jò ní wàlẹ́ ìmọ̀ báyọ̀ lọ́fẹ̀ẹ́ jẹ́ ni wàlẹ́ ràbí wọ́n sọ lórí rédíò pé iṣẹ́ ti mọ̀ kọ́ yá mọ̀ olùdíje àbí òdàní lé ìṣẹ̀ mọ́ bàbá sọ bẹ́ẹ̀ kọ́ inú rédíò nípa ó ní ẹgbẹ́ wọ́n wọ àdúgbò yín náà ẹ wo àwọn tí wọ́n sọ pé mọ̀ olùdíje ẹ wo àwọn tí wọ́n mọ̀ olùdíje òdà táwọn ẹgbẹ́ ni àwọn ẹgbẹ́ tí kò olùdíje òdà ládùúgbò yín náà ń bọ̀ ní àwọn àgbẹ̀ lọ́dà so àwọn ará ìjọ àwọn ará ìjọ lọ́dọ́ lọ́wọ́ ni ẹgbẹ́ mòlúdù dànù tó gbé mẹ́jọ rí bí níyọ rẹ̀ sí ajẹ́kúta nígbà ni àwọn àti òkú ọmọdé mòlúdì àwọn àti òkú ọmọdé mòlúdì báwọn ọmọ ẹ̀sìn wa báwọn kọ́ o èwo lànẹ́bì sọ èwo lànẹ́bì sọ tá ànẹ́bì ṣe sọ ẹni tó múlò bí àwọn wàá káàdọ̀ bí àwọn ló ló ráìtì kí láti sọ fún ló ráìtì tòun dáhùn fún ló ráìtì òní anabi ní wọ́n bí mi ní oṣù rọ̀bìlà awà kí ló lé bẹ́ẹ̀ láti bí yàn ẹni tó fún wọn bí òun ní ọjọ́ yọ̀bùlẹ̀ sílẹ̀ tó yẹ kó lé lóbi náà fún wa tó àwọn akẹ́ni wọ́n bí anabi ní rọ̀bìlà awà ó lọ sí mélòó ó mẹ́ta ẹgbẹ́ tó wọnú ara wọn. wọn kọ́ اختلف الصاحبون بأنه ولد في الشهر الأول àwọn tí wọn lé bí anabi nínú rọbìlà awùwárò àwọn náà tún wá yapa fi tẹ̀síìdì yẹ omi wẹlẹ àdáṣe láti fi rírẹ̀ múlẹ̀ pàtó ọjọ́ wo gan ni rọbìlà awùwárò oṣù kan náà ní yẹwà ni àwọn tó wọn wá rọbìlà awùwárò náà tún wá yapa níbi ọjọ́ tó jẹ́ fàkọọ́lẹ̀ àbẹ àbùrù àwọn akọ́sọ̀ sọ pé mìrìyà omi sáà ní mìrì àwọn kan ní ọjọ́ kejì rọbìlà awùwárò ni two wọ́pẹ́ àwọn kan ní ti sáàmì àwọn kan lọ́jọ́ kẹjọ ọ̀bẹ̀rẹ̀ àwọn mi wọ́pẹ́ àwọn kan sọ fìlẹ̀ àṣẹ àwọn kan lọ́jọ́ kẹwàá ọ̀bẹ̀rẹ̀ àwọn mi wọ́pẹ́ àwọn kan ní ti sáàmì àṣẹ àwọn kan lọ́jọ́ kejìlá ọ̀bẹ̀rẹ̀ àwọn mi wọ́pẹ́ àwọn kan ní ti sáàmì àṣẹ àwọn kan ní ọjọ́ kẹtàdínní ogún seventeen wàkí àgàtúni àtàmì àṣà àgàní ọjọ́ kẹrìndínlẹ́ni ogún eighteen wàkí sitani wàlẹ̀ṣìrì àgàní twenty two ni wàlẹ́sà aláṣẹ ìmìlì ha dẹ̀lílù ìrẹ̀kùtàmàdù àlẹ́ yìí gbogbo ló mẹ́ta kalẹ̀ yìí gbà kò sí ibi ẹ̀rí tá a lè gbára lé àtàjẹ́ mùsùlùmí táwọn fi tiẹ̀ sí wa kò sí ẹni kankan fún wọn kàn kálù náà kú náà ní ọgbà tó náà ní tó bá rí bẹ́ẹ̀ ajẹ́pá àwọn ọjọ́ tí wọ́n bí ànábì àwọn tó ń ráyè àwọn tó ń ráyè ní ọjọ́ bí ànábì ìjọ mọ́ndé inú oṣù wo àmọ́ àwọn náà ráyè àmì ẹ̀dá fún ọ pé pàtíkùlà oṣù báyìí náà bí ànábì wọ́n ọjọ́ báyìí ni kò ráyè tó bá á ní tẹ̀lé rẹ̀ dà ẹ̀rí rẹ̀ dà tá mọ̀ pé ọjọ́ báyìí ni wọ́n bí ànábì sọ̀rọ̀ lọ́wọ́ وقد جسم وقدع العبريون الرافضة في القرن الرابع الحجري أن مولده صلى الله عليه وسلم في شهر ربيع الأول مع أنه ليس هناك ما يرجع هذا القول فهو العبريون الرافضة àwọn tí wọn kọ́ pọ̀ wọn ni pé rọ́bìlì وهذا شهر وانا وجدت عن صعي تجي أسر بالأول كتان صعي ونصي قد أصيبت فيه الأمة الإسلامية أمة الإسلامية من أعظم المصيبة وانا وجدت عن أسر بالأول كتان مصيبة خلصة للجال وما تبع نفعل لنصي كتان وبالعوال كتان أصيبات القرى tọ́ba ní àádọ́ mọ̀síìlá mùsùlùmá tó tóbi láyé nínú mùsùlùmá tó tẹ̀lé bí àlè ọmọ tó tẹ̀ sáájú máa tẹ̀lé ó tẹ̀lé ní inú àwọn mùsùlùmá tó náà tẹ̀lé wàhíyà wàfẹ́ òwú sọ̀rọ̀ ọ̀rọ̀ àyẹ̀wò tẹ̀lé òun náà ló ti ànábì ọjọ́ tá ànábì kúrò ọ̀gbìn àwọn àyè ọ̀gbìn àwọn àyè lànábì kúrò. فقد ثبت أنه وثبت عنه أنه قال ولون الله أطلع النبي محمد قلنا صفين إذا أصيب أحدكم بمصيبة تيوكي فينا كان وأنا كان تبا تلتيا لكوكاين nínú yín o فليذكر مصيبته لي فإنه أعظم المصائب gbogbo olùsọ̀rọ̀ wa tẹ̀sẹ̀ kọ̀ọ̀kan yín anábì ni kó kọ́ sí dáa mùsíbà síbi torí pé òun ló tóbi mùsíbà àwọn afá kan àwọn afá ń dé ọjọ́ tàbí mùsọ̀rọ̀ náà tó kù yìí. tó bàbá di ọ̀dọ̀ àwọn àfa òun ni pé anabi kú ní da rọ̀bìlà awà ẹgbẹ́ ni wọn àwọn bàbá ìwà ni sábà ló sọ bẹ́ẹ̀ ni ṣé anabi ló sọ bẹ́ẹ̀ fóun kú gbàdúrà sọ pé ẹgbà fóun pé òun kó sọ pé òun lọ bí òun lọ́jọ́ yìí tó òun wá sọ fóun kú àbó sọ fún wa pé òun ó sì kú nínú ọ̀bí tó sọ bẹ́ẹ̀ kò sọ àmìlẹ̀ yìí rọrùn gbàtọ́ bí àti Muhammad kìí ti pé nǹkan kan tẹ̀ ní òkèlè wọ́n fi ẹnìkan o kí wọ́n sáré kọ́ ọ nìkan ó ti máa bí ọmọ yìí wà láyé ó sì lé tìró ayé ó gbọ́ nígbà tó ń bí ọmọ sọlé kò ní sí àmì ọmọ tó ń bí lẹ́kọ̀ọ́ àmì ọmọ tó ń bí lásìkò yìí táwọn kan bí àwọn tó ń bí ọmọ sọlé kò orúkọ àgbọ̀wọ́ ayé bàbá yóò gbọ́ gbàtọ́ bọ́lá mi kan náà fẹ́ẹ́ tẹ̀sán àbọ̀wọ́. <laughs> ayé bàbá yóò gbọ́ wọ́n sì bí ọmọ nǹkan lẹ́kùlé yíyọ ní ọ̀rọ̀ kọ́ tòun náà kó wọ́n sin nǹkan tó lágbára wọ́n sàfihàn rẹ̀ bí òjò lọ́ba ṣe à ṣé báwọn tọ̀hún nígbà náà pé bí ó sì ṣe rírí ẹ ọmọ lónìí ọjọ́ wọn náà wọ́n bí ọmọ kan ó ti sọ́gbà ń tẹ́ wáyé tẹ́tẹ́ wọ́n ti rí àtọ̀ fóònù ti jáde lóya rẹ̀ wọ́n bí ọmọ tẹ́ ó sì dá wọ́n dá bẹ́ẹ̀ fún ni wọ́n ti kọ́ kalẹ̀ àmọ́ àti sọ̀rọ̀ wá fún àríwá sẹ́nà rọ́jò lọ́wọ́ àbí ẹnì kan tó yẹ pé àá ẹnì sínú àlùmọ́ yìí láyé yìí ẹ̀dá kan ni ó wá ni, fìtínà ni ìbànújẹ́ ńlá ni kú ni àwọn sọ̀hábà wọn lọ bẹ́ẹ̀ ni kú ní òbílẹ̀ àwọn àwọn ọ̀rọ̀ nípa àwọn ọ̀rọ̀ wọn ká ló dára bí kú ló dára ló dára bí kú wọ́n ti mọ̀ òbílẹ̀ àwọn àti èyí wọn wọn lọ èyí wọn wọn. kọ́dà bàbá inú àwọn sọ̀hábà náà ẹ máa rí kóòtù fún wa pé wọ́n bí ànábì ní lọ́bí là á wà ní. tí ìsìnàmì ti lára bí abẹ́ àgbà fọ́ àwọn àgbà pé ìkà ń sọ fún wọn bí àjẹkù ni kìí ti fi ń sọ àgbà kó ti nìyí ó gbọ́ lẹ́nu ànẹ́mì tó ẹ̀kọ́ wá ju ànẹ́mì lọ́wọ́ jẹ́ rí abiná ah, ó sọ ojú ẹ̀ nìyí sẹ́ni bí ànẹ́mì ni ló ah, bí àwọn ọ̀dọ́ bí ànẹ́mì ni lọ́wọ́ sọ àbáwọ̀ ah, ànẹ́mì sọ wọn láti tó lóde lẹ́yìn. بل إن العبدين اختاروا يوم الثاني عشر منهم فأقاموا فيه احتفالا وقت حكم المصري أحمل المصري زعموا أنه من باب الفرح بميلادته صلى الله عليه وسلم معنا هذا اليوم هو اليوم الذي توفي فيه النبي صلى الله عليه وسلم بطول عام عن الهم wọ́n ní àwọn ṣí àtàkọ́lẹ̀ sàn yẹn àwọn làwọn wá mú ọjọ́ kejìlá ọ̀bílẹ̀ àwọn ẹ̀kú jẹ́ aláṣẹ wàgbà náà ó mú ọjọ́ kejìlá ọ̀bílẹ̀ àwọn ẹ̀kú tí ojú ọjọ́ bí ànábì nù òun ló ń bẹ́ wọ́n wá ń fi àwọn ayẹyẹ lọ́dún ní tọ́lọ́dún wá ń fi ní ojoojúmọ́ ojoojúmọ́ so ó tẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ ní kọ́nù bọ́ọ̀dẹ̀ sẹ́tù ẹlẹ́kẹrin lẹ́yìn hijira ó lọ́dún ṣẹlẹ̀ so àwọn gbé ọ̀rọ̀ ìkalẹ̀ pé àwọn ń dunnú fún bíbí ànábì àwọn ń dunnú fún bíbí ànábì tó ìjà ti pé ọjọ́ gángan ọjọ́ ní sábàbí àdúgbò ọgbà ọgbà àdúgbò ànábì kú léyìí tí ó rinlẹ̀ nínú ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa. náà ǹjẹ́ tó ẹgbẹ́ àdúgbò ọgbà ọgbà àdúgbò ńlá ó wá kú lọ́jọ́ náà. tó tún wá rinlẹ̀ pé ọ̀dà ọjọ́ náà wọ́n bí i kátàkùn ojú ọ̀tún wọn bí kálọ̀ tó wọn ráìtì náà tó wọn tó bí ànábì kálọ̀ tó wọn mú rọ̀bìlà àwọn àdínà ni. ó náà pé nǹkan méjì ló papọ̀ ọjọ́ òbí àti kéde àwọn yọtú bàbá rẹ àbí ìyá rẹ tí wọn á bí bàbá rẹ ní January four ẹgbẹ́ wọn lọ́rùn mọ́tàn àwọn bíi January four gbogbo wa kú náà ní January four tó bá di January four gbogbo ọdọọdún tó bá méjèèjì. ṣé ìdùnnú pé wọ́n bí ọba rẹ lọ́jọ́ ní ó rìnrìn lọ́kàn rẹ ni àti ní ọba ti wá ìgbàlójẹ rẹ níwà lọ́kàn rẹ ọ̀yà sọ wọ́n lọ fi sọ́kàn o ọ ti tètè àbí òpònú ọmọ òun ní sọpé nù ó dùn ó wá gbé mi náà ti jáde kẹfà mo ti gílẹ̀ nínú mi wàláì túgé wá tí ìwà ni o ẹjẹ́ àbá mi tó wàlẹ́ ìwé làwọn sílẹ̀ yìí nìyí wọ́n bẹ̀ bẹ̀ làwọn sílẹ̀ yìí nìyí ọ̀n bá pọ̀ ní àti ìlú ìgò òde kà á fún wọn yóò pọ̀ lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n ṣe náà nù bí ẹ bá bá kú náà wọ́n máa ẹ náà ọ̀dọ́ náà yí òkú ọ̀bàrà náà wọ́n tó pàmò àlú tí ẹ bá wọlé jọ lójú wọn àwọn fúlù lábá lọ òde dúró ibi àwùjọ lẹ́sọ̀ bá ní àká ìdáná lọ́nu òde dúró náà ìwé ni wàá rẹ́ ti rẹ́ẹ̀kì ní láwùjọ ti wáyà ìgbẹ́ náà ọjọ́ ìgbòmí fún ó kẹ̀kẹ́ lè tí wọ́n máa sọ wàláì wọ́n kò gbé nílùú. Ah, Yorùbá wọ̀ sí díẹ̀ o, ọlọ́run sàlọ́ wa. Na ó mọ̀ pé fáwọn sílá báyọ̀ máa pé dáadáa tí méjì wá papọ̀ ìbànújẹ́ ni ó lékè lọ́kàn wọn ṣé bàmídìí alẹ́ bí lè rán pé ọjọ́ alẹ́ bàmídìí ẹ pé inú wọn ń dùn sẹ́yìn tẹ́lẹ̀ bẹ́ẹ̀ gbẹnu yín dùn alẹ́ kú ni ọjọ́ náà bí kú ọyẹkẹ ẹyẹkẹ níta láwọn ṣe à ṣe pọ́tà nẹ́bí ni wọn kó má jẹ́ pé wọ́n kàn sáka bẹ́bẹ́ mọ́lìbì ni wọ́n ti fárí ṣòro wà fáàtì nàbí sọ̀rọ̀ wà wà ní ọ̀sẹ̀ láti tòun tó ti jẹ́ sí pé anẹ́bí ní mùsíbà yóò ṣẹlẹ̀ ká máa tó bá ṣẹlẹ̀ sí wa ká ní mùsíbà tòun tòun ti bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ mú ọjọ́ òní táwọn fi máa ń yẹ àwọn ṣíà táwọn ọ̀dà kan máa ń wọn tí wọ́n mú ọjọ́ tí hussein tó kú jẹ́ ń máa ń yẹ àdébí kọ tó wò kú abẹ́ ìwọlé tó wò sọ́kẹ́ wọn ọdụ èèyàn máa kú tó bí ẹ̀ bá ń yẹ lọ́dọọdún bí sábẹ́ ẹ̀ ká mú kò sẹ́ni náà wọ́n wọ́n tẹ̀lé ó dá púpọ̀ wàláì làbí ká nímọ̀ nípa ẹ̀jẹ̀ wa wàláì ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá tó ti rọrùn tó ẹbí ní bàbá náà mọ̀ tí ẹ bá jẹ́ lẹ́kọ̀ọ́ inú yóò tún máa bàjẹ́ tí mo kó mo já pọ̀ lùbáyì wọ́n ní pòfẹ́sọ̀ kan pé ti pòfẹ́sọ̀ sára wọn àwọn tó sára sára báyọ̀ lọ́jà àtàlájú aláyé ti dé àwọn àgbègbè àwọn kò lẹ́sìn kò sí Islam ìta yẹn máa ń náà kò tó ṣe Christianity tó ń lè dẹ́sì abáfojò fún ara àdá ìdẹ́jẹ́ kò wá sí kẹsàn-án méjèèjì kódà kò tó gbọ́ kí gbogbo pẹ̀. òun náà wọ́n ti sẹ́nu nígbà sára ẹ̀ náà ni o kò sí ọmọ tó rájọ́ mọ́ òkìlọ̀ náà sí ọwọ́ ní òsì kẹ̀kẹ́ wọ́n lè sin rẹ̀ wọ́n lè bá rẹ̀ á fún ó sì gbólóró lọ́wọ́ wọ́n tún pé kó pé ẹ̀ ní ni tèwó mẹ́ sọ́jọ́ kí n lù sí àbá mi kí n wá wé ti owó òsì lè bá ti bí yàrá tó bá padà gbọ́ sínú èyí rẹ̀ là káyì. tó bá bá jẹ́ nìkan tó rà ọ̀yẹ́ ló fẹ́rẹ́ níwọ̀n yóò máa dùn kọ́rọ̀ àmọ̀ kọ́ o. mú mi jáde lè bá ìdùn ọ̀dọ́. bàbá kò kó lu ìjàmbá tó wá lu ìwọ kó wá wọ kó wá wọ olú òun máa jọ́nà. ẹ ló máa jẹ gbèsè tó tún máa wọ ọtí tó bá kálẹ̀ ẹ̀ lóṣèlú jẹ náà. sẹ́kẹ̀ bọ̀rọ̀ máa tó bá bọ́ sínú ẹ̀yìn tó ẹ̀dùnra ó dà kí ẹ gbìyànjú kí ẹ máa ṣe ìwádìí dáadáa ní tá a bá fẹ́ máa fi ṣe ọ̀rọ̀ ká máa níwájú lórí ẹ̀ lọ́nà tí Islam gbé kalẹ̀ kábí wádìí ọ̀nà náà ló gbé sọ̀rọ̀ sọ tánà mi sọ bóun náà mi sọ báwo làwọn sọ bá ti gbọ́ ni táwọn níbi àtẹ́bí àwọn bàbá lọ bàbá rẹ̀ sára yẹlò ọ̀nà ẹ̀ kò sí àwọn ọmọ wa tó ń bá wa abọ́mọmọ wa tí o bá wa kó àwọn ọmọ yìí àwọn ọmọ yìí ah àti mo ti o mo ti dá mi o kọ́ ọmọ ọmọ náà ọmọ yìí ah mo ti gángan padà mi o bá mi bá mi jù tani ó kára jù ẹ sẹ́ńtì ó mọ̀ ẹ́ ìlú làwọn ló kọ ìlú àwọn onímọ̀ ẹ̀ wù ẹ bẹ́ẹ̀ tí kára jù ní ọmọ gangan ká ikú fi ronú mọ́ mu jàmbá wọn ó ti ronú kankankan nù àwọn sábà rẹ̀ kán méjì ànábì jù ju àwọn àyè lọ kò sí bá ti lè mọ ànábì tó akọ̀mọ̀ wo pé bọ́dọ̀ tẹ̀lé bọ́dọ̀ tẹ̀lé kó o ti ti máa ń wà kò sí ẹni tí ó mú mi tó mi yó tí ò kú bó ti lóun mi yó tó kò lè mú mi yó kò lè mú mi gbọ́ ẹ tó kú sínú omi o gbogbo bẹ́ẹ̀ tiẹ̀ náà ó lé méjì mẹ́ta lọ òun mú fá ó ti wá kú lómi wà ní àwọn ọmọ yòókù àlè yóò fẹ́ ìfẹ́ àlè yóò ìfẹ́ ìfẹ́ sábẹ́sà nẹ́bí àlè yóò ìfẹ́ tó àwọn sábà subhanallah débi gbọ́ ohun lásán ni dé ohun ànẹ́bí kẹ́kọ̀ọ́ wá gbọ́ ohun ẹ̀kọ́ mú jọ́ kẹ́kọ̀ọ́ wá rẹ̀ nìkan tó mú jọ́ ó tún rántí sẹ́nu ó padà rẹ̀ bímọ. àwọn sábà yìí tí wọ́n mí ìjà nẹ́bí ó yẹ káwọn á gbé kalẹ̀ mo ní ka ẹka fi kankan kalẹ̀ fún àwọn tó ń bọ̀ lẹ́yìn káwọn fi ṣe àyájọ́ Muhammad sọ̀rọ̀lá tòun ti bí ọlọ́run ọba tó gbé ìfẹ́nukò wọn ọlọ́run ti ẹ̀sìn wá síbẹ̀ ọlọ́run ti ẹ̀sìn àwọn lọ́sùn yìí ó fi síbi kó bá wu ọlọ́run bẹ́ẹ̀ ni yóò ní káwọn àwọn kò wu ọlọ́run bẹ́ẹ̀ ni kò àwọn tó bá kan ronú ẹ̀ kan sọ̀kan lórí ẹ̀ nínú ẹ̀rọ ìlú wa nìjọ abiyọ́nà ọba balẹ̀jọ́ lá kọ́nà fún adé àgbọ̀ Islam ọ̀là jẹ̀kọ̀lọ́ nílé yìí ni àwọn ìran kẹta nínú àwọn ọjọ́ abáwọn àsìkò táyọ̀ ọba bàrà òun ni ọjọ́ abáwọn àsìkò tí nǹkan ribiribi inú Islam tó ṣẹlẹ̀ àwọn tí Islam tẹ̀ gbé wá fún wa pé ọjọ́ báyìí ni pé ọlá báyìí ti dẹ̀kun síbẹ̀síbẹ̀ náà àyàn ti mú ìbádà ní inú rẹ̀ ṣùgbọ́n àwọn bí ìta kàkálẹ̀ yìí alakọkọ ọlọjà lóbi ti sọ̀rọ̀ àwọn ìbẹ̀rẹ̀ ọjì ẹlẹ́ẹ̀kejì olùdókòwò tí wọn bí àlejò tó lọ wọn lọ sẹlẹm sọlọ lọ wọn ẹlẹ́ẹ̀kejì lóbi ní wọn yóò wọlé àlọ wọn sọlọ sọlọ wọn ṣẹlẹ̀ lọ́wọ́ wọn yẹ wa ni ìgbà òun náà yàgbọ́ láì ṣe ti ọrùn ní kẹ́ńbẹ̀ láàbù àrùlá wáyé. Iye rẹ̀ kò ní pẹ́. Ní ọ̀pọ̀ ọdún ní ọdún ní ọdún ní ọdún wákàtí kan nu. na irú ẹni tó sọ ṣẹlẹ àgbọ pé àgbọrọ pa ìgbẹmọra kálọrọ kírun sọ̀rọ̀ yìí lọ́yà tó yóò bàbá rẹ̀ yá nǹkan tí lò yóò bàbá rẹ̀ yá tán sọ̀rọ̀ bá yà ìṣirò sí ìrọ̀rẹ̀ àwọn tó lè gbà bí ẹ̀rọ ìṣẹ̀yà ìgbẹ́ wọ́n yẹ kó àwọn yẹn lọ́gbẹ́ tí o tún tẹ́lẹ̀ gaba yìí kó mọ̀ ká lè bọ́lá tó kọ́lá ní ẹ̀ẹ́dẹ́gbàá. ní ìgbọ́ orí dada yé ní wọn kí ń gbọ́. na olùbàdà mọ́. ẹsẹ̀ fóònù ni ndàpọ̀ àjìníhà ó wá ní pé bàtà tó ń tẹ́ni kankan lé yìí o bóyá sọ pé dín ní. tẹ́ ẹ sàmì sí. ẹ̀kọ́ dé ti di. so àwọn kan tí wọ́n ń wò ó dá wà ní. ṣé wà ní Nípa àti ìyára ẹ̀gbọ́ yóò lẹ́wọ̀. Yóò lẹ́wọ̀. Ẹni sùúrù, ẹni sùúrù. Ẹni mọ, ẹni ẹgbà ní sùúrù. Ẹni ẹlọ́ pariwo. Wọ́n náà lọ kírun bì kan ni, àwọn fọ́nù náà. Bọ́ọ̀lù àwọn ọ̀pẹ mọ́lájì nìkan ló àwọn nìkan àwọn nìkan ló rẹ̀. Ẹ̀kejì, yóò lẹ́wọ̀ bàtà fi yín. ṣé ẹ̀yọ̀kan lè bó ṣe ni. bó bá rà sí wọ́n yẹ pé àlejò kan wá bá lé wọn ọwọ́ ọ̀bàtà ń wá olóòrùn ọ̀bàtà ti kọ́. so nítorí tí ẹ̀ bá rí ìdí rẹ̀ múlẹ̀ dáadáa wípé inú ìjàmbá sọ̀rọ̀ jà tí ẹ̀ fi nǹkan múlẹ̀ dáadáa pé ó kàn jọ bàtàmí ìlú bàtàmí náà ni kò ní tó lẹ́rìí ṣẹ́gẹ́ ti sìn àyàfi tó wáyé pé wọ́n bá yín ṣe é kọ́dà lọ sí àgbá yìí sí àmì lẹ́bíyá àdìpọ̀ sí tèmèrè kọ́dà yín gbà mí nǹkan àmì tó lè jọra wọn. ẹ̀kọ́ yẹn ti ṣì ẹ̀mí yẹn ti ẹ̀ nítorí ni pé bọ́yá abídé mi ni bọ́yá abẹ́mi òun náà ti kọ́ pé amẹ́tẹ́wì yóò halima ni ìyàwó mi lónìí. ṣé bí èkejì lọ́wọ́ mẹ́ ìdágúmẹ́tì yẹn bẹ́ẹ̀ já ń bẹ́ ọ ni wọ́n fà á wọ́n ní wọ́n sọ pé tiẹ̀ ni òun ní ètùtù náà wọ́n àwọn báyàwó pé ọ̀rẹ́ pèyàwó mi ẹni pé bàtà rẹ̀ kí ló kọ sí ọwọ́ àpè òun ní ètùtù ó ní fílà bèbí rẹ̀ so tí ẹ bá èyí ó kàn á lọ bá ẹnìyẹn náà bàtà yìí ó ló ti jẹ sẹkẹtiri ti ó jọ bàtà ni. ah ó sì á jọ ara wọn ni. o ọ̀sán tó bàtà mi bá ó jọ bàtà mi ìgbọ́dọ̀ pa ní. Bẹ́ẹ̀ni ló ń bèrè. Ẹ gbà ní sùúrù. Ẹ gbà kìí bèrè. Wọ́n á tẹ̀lé lọlé àwọn àwọn ọkọ̀ ló máa ta ẹ̀mọ́ nígbà kẹ́kẹ́ bọ́ọ̀lù tí máa tẹ̀ ká ló fi máa ń gbà ìdí ọ̀tọ̀ mọ́. bẹ́ẹ̀ni. ìgbọ́sẹ̀sẹ̀ bẹ́ẹ̀ni. ẹ̀kú oṣù tí ẹ ẹ yìí ó jọ bàtà mi ní ẹgbẹ́ ti ẹ jọ bàtà yìí ah kúrò náà bàtà mi ni o ṣé ẹ bẹ́ẹ̀ bá yìí ṣe fẹ́ fi dá àmà ẹ tó tẹ bá ja ìjà rẹ̀ tẹ bá lọ jàǹjà tó ẹ kó tó bàa lọ ní kọ́ tó bá ní à èmi náà ìmọ̀ bá mo kàn tó wá èmi náà nínú ẹ̀dẹ́ wọn àwọn olóyún ni mo wọ ọjọ́ abẹ́jẹ́ lọ wọlé wò so kéèyàn ti sùúrù ọlọ́run tàbí náà náà ẹ náà kó bọ̀ náà. Sọ̀rọ̀ sọ̀rọ̀.

ojúmọ̀ sí pé ọkọ̀ ní ọjọ́kùnrin náà wà ní èsì ẹ̀rọ àbí àmì láìpẹ́ púpọ̀ àyà tó jọba gbé níwájú adájọ́ báyìí tó wá ní bájínà tó rí ẹ̀ tó kílíà láti gbé mu nǹkan yẹn tẹ́lẹ̀ tó ń sì ní tó ń wò ní kàkà ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba àmọ́ ẹgbẹ́ ìwọ̀n pé àwọn ọjọ́ tèmi ó tèmi nìkan tó dàbí àwùjọ ọ̀sọ̀ ẹgbẹ́ bóyá àwọn tó máa pẹ̀lú èdè pàtà àìmọ́ ìyẹn bẹ́ẹ̀ tó ń tẹ̀lé ilé ẹgbẹ́ kan náà ìgbẹ́ ọ̀rọ̀ ìdẹ́ ìyọ̀ ń bẹ́ẹ̀ tó ń gbé ẹjọ́ òkè màtà bẹ́ẹ̀. ó ti mọ̀ kí àtúkò kan náà. ó ti mọ̀ kí àtúkò kan náà. ọlọ́wọ́ tó àtọ̀ wáyé. جزاك الله خيرا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت ẹ ọ bínú táàmù ti lọ ni. أشهد أن لا إله